orí ọmọbìnrin kí ni ìdájọ́ pé kí wọ́n fa masala ìtìláfù bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n jẹ́ àwọn onímímọ̀ èyí tí mo fi sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní pé àtọmọkùnrin àtọmọbìnrin wọ́n dọ́gba ń bẹ̀ nítorí pé hadithi anabi sallallahu alayhi wa sallam tánàbí sọ pé kullu mawludin murtahanun aw rahinatun bí aqiqati تضبع أني يوم سابعه ويحلق ويسمى أنا بالدودو مكوكا إن ودر فوريف سابق مولود ó kó sínú ọmọ ọkùnrin àti ọmọ obìnrin so yẹn ó jẹ́ kí n lọ síbi wípé àtọmọkùnrin àtọmọbìnrin kí a fari fún so láàkín ní ẹ kò pẹ́ kò pẹ́ yìí èmi náà padà dúró síbi pé ká fárí fọmọkùnrin ilé kò sí èèyàn lórí ẹ̀ bọ̀ ká fárí fọmọbìnrin ǹjẹ́ ọ̀nà ìjó wà nípò pé bí títí tọmọbìnrin àbí kò wà nípò rẹ̀ a lè sọ pé èyí tó súnmọ́ jù wallahu alam fil akhir tí a ń gbé èèyàn lè ní qadim kò fi gbogbo ara lágbára tó bí ti ọmọbìnrin èyí tó yẹ kí n wò pé kò lágbára bẹ́ẹ̀ òní pé àwọn táwọn jẹ́ onímọ̀ ńláńlá náà àwọn náà sọ pé obìnrin ẹ̀ṣọ́ ni irun jẹ́ fún wọn lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní pé hadith tí nígbà jẹ́ pé hadith anábọ̀ Muhammad sallallahu alaihi wa imma inú kí afarun àbí kí agẹrun ọ̀sọ́ tí wà nìyẹn anábìdẹ̀ kọ̀ pé kí obìnrin kó fá orí rẹ̀ so mọ́mù yẹn wà lára nǹkan tí àwọn onímímà tí wọ́n gbé wọlé pé tó bá rí báyẹn náà kò sí nǹkan tó burú kí ọmọbìnrin kí ó fárí wal ilmu indallah àwọn àlàyé mi náà tún wà bọ̀t àsìkò ìrántítọ́ àwọn ṣẹ́kọ̀ọ́ máa ṣe àlàyé lórí yẹn kò sí nǹkan tí ó le tó bẹ́ẹ̀ tèmi bá bí ọmọbìnrin ní insha Allah ta'ala máa fa orí fún náà but mi ò fi gbogbo ara dúró lórí pé ká má fàárí ká fàárí fún ọmọbìnrin máa ṣùgbọ́n máa fà mí tí mo bá tún bí insha Allah ta'ala a sọ pé méjèèjì ni àwọn onímọ̀ méjèèjì ni wọ́n sọ so in consideration pé kí ni ẹ̀rí tí àwọn ẹlòmíín náà mọ́ mú wá nípa nǹkan yẹn tafsilu wà tí Sheikh Ibn Sèmí náà tún sọ tí mo rántí mọ́ tí ò jẹ́ kí n tún sọ tafsilu yẹn náà particularly nípa ètò níṣe pẹ̀lú pé ma'al gulami aqiqa ṣùgbọ́n pé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nípa aqiqa pé gbólóhùn gulam tó wá àti gbólóhùn járíyà àti gbólóhùn kíní yẹn mi ti wà convinced tán ṣùgbọ́n àwọn argument yẹn díẹ̀díẹ̀ ó sì ń appeal sí mi so jazakumullahu khairan wa ahsanallahu ilaykum ọlọ́ọ̀bá aṣọ ilé san rẹ̀ masala ó dá bí wọ́n ṣe béèrè rẹ̀ tí ó gẹ́gẹ́ àwọn sheik ṣe ṣàlàyé pé ó ní ọ̀rọ̀ méjì lọ́dọ̀ àwọn afa mi rántí hadithi kan ọ̀rọ̀ ti pè mí àti ẹnìkan papọ̀ báyìí rí níta báyìí náà ni mo wá dákẹ́jọ́ yẹn so lẹ́yìn gbàtà wá parí tán mo padà wá sọ pé kílẹ̀ nìyẹn rí sí hadith yìí so ẹnìyẹn wá ní pé ah àwọn ò sì mọ nǹkan táwọn afa sọ nípa ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mo rò pọ́rọ̀ yẹn padà lọ tán a sì rí àlàyé ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máníjọ́ yẹn so wọ́n fẹ́ mú mi sọ̀rọ̀ yìí nìsín káwọn ṣe kọ́ ọmọ bínú hadith kan bẹnu sahih muslim tánàbí ní ọmọ tí a bá bí tó ní àmì tú adha so Imam Nawawi ní pé al-adha yẹn ipe ìtumọ̀ rẹ̀ ni pé irun irí yẹn náà ni wọ́n ń bá wí ipe ìdọ̀tí ni so ìdọ̀tí yẹn sì ní tí ó wà lérí ọkùnrin kò ní sí lérí obìnrin ni so then ẹ ọ sèkò sèmi táwọn náà ṣàlàyé pé ara ọ̀ṣọ́ ọmọbìnrin ni iná ni ọkọ obìnrin àwọn ọmọ yunifásitì àwọn ọmọ yunifásitì ṣàwọ̀fẹ̀lẹ̀ xìlìyà so pé obìnrin inú ọ̀ṣọ́ ni wọ́n náà ni òun tiẹ̀ tiẹ̀ bí wọ́n bá ti bí báyìí náà sọ ni wọ́n bí sí so wọ́n ní irun yẹn náà pé kẹ́ ẹ máa fà bó la fẹ́ ṣe pẹ̀lú àhẹ́dí tóun ní ìdọ̀tí ni nǹkan yẹn so wọ́n tó mú Imam Nawawi tó mọ́rọ̀ ẹ̀ lékejì wá ipe ìtumọ̀ àmìtú ànilhàdá òun náà ni pé ẹ ṣe kìtánù fún wa ọ̀tí tó wà jù ni pé irun orí yẹn ni pé kẹ́ ẹ mú kú ń bẹ́ẹ̀ so òun náà ni pé wallahu alam èyí tí ó súnmọ́ jù ni pé kéèyàn fa orí obìnrin yẹn òun náà ni gẹ́gẹ́ bí ustaz ṣe ṣàlàyé nìsín pé àwọn náà tí ọ̀tọ̀ náà fẹ́yìn kọjá مخالف صبي إذا وجد الاحتمال بطل الاستدلال سبب أميد أني الأذى الأذى به ó ní ìtìmáà gẹ́gẹ́ bí ṣe ọ̀rọ̀ Hassan al-Basri kọ́ ni pé ìmọ̀ kó jẹ́ irun àbí kó jẹ́ khitan pé ìtafẹ́ dá lára ṣe ìtìmáà ló ti wà ní ẹ̀ so tí ìtìmáà ló wà ń bẹ̀ kò lè jẹ́rìí fún àwọn tá rò pé kán fa orí àti àwọn tán rò pé kò so mo kan argument wa ni o ka ka mi fẹ́ wọnú ẹ̀ but <laughs> nípa pé ọ̀ṣọ́ ni orí obìnrin gẹ́gẹ́ mo ṣàlàyé pé ọ̀ṣọ́ ni anabi sallallahu alayhi sallam ẹ̀rí pé nígbà tó ń sọ tóbìnrin tó ń sọ pé ẹ pa ẹran ó ní ẹ pa gbogbo ọmọ tẹ́ bá ti bí ẹ pa ẹran fún un àdéhùn wa bẹ́ẹ̀ ó wá tó ń yan lẹ́lẹ́kejì ipe ẹ pa ẹran méjì fún ọkùnrin ẹ ẹran yẹn kan fún obìnrin so ààrẹ hadith gbàtánẹ́bí ni ẹfà ẹrí gbogbo ọmọ obìnrin ẹfà ẹrí gbogbo ọmọ tẹ bá ti bí ẹfà ẹrí gbogbo ọmọ tẹ bá ti bí ààrí hadith tó ń wá dá ayọ lọ́tọ̀ pé ẹ fi orí títí obìnrin kalẹ̀ so yẹn náà ń bẹ lára nǹkan tí àwọn tí wọ́n wò náà ọ̀rẹ́ nákọ́ṣà òstáà náà ẹ̀ẹ́dẹ́kọ́ṣà òstáà ọ̀yá àríbádọ̀ alìlẹ̀ ẹ̀lì tó hadith عن الغلام شاتان وعن الجارية شاه تصوير حديث يجا حديث tó jẹ́ pé في مقال pé مقال wà ńbẹ̀ sọ pé ìpìlẹ̀ wọ́n ní kó jẹ́ pé kí ẹran ọkùnrin àtobìnrin kó jẹ́ ọ̀kan tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n tánàbí pa fún Hassan àti Hussein gẹ́gbọ́ ṣe wá nù rìwáyà tó gbé anábì sọ́lá àsálàwọ̀n ní fi tó wà afdọ́lù lẹ̀ fún nǹkan tí ó wà mafdọ́lù tọ́yí tó bá jẹ́ pé agímẹ́ntì mọ̀kálífù bá nìyẹn kọ́ mo tẹ́ pé lọ́dọ̀ tèmi o ẹ̀rọ pé mo tó tẹnu mọ́ <laughs> àdéfì wa so wallahu alam so ló jẹ́ kí èmi rọ fẹ́ ra gẹ̀rẹ́sì ẹ̀ The Guidance Facebook page. Follow, like, and share.